ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ láyé ẹni táyé á fi sọ fún ni ò pé ká gbà ká ṣé àmúwá ọlọ́run ni o àbáyé ló fi ń ṣe ni. sinimá ire lálejò ó gbomijé lójú ẹni o kámú làkọlé rẹ̀ ó ti wà lórí YouTube àwòtún òní iṣẹ́ ńlá ni ó máa sinimá titun kàmú the cruel twist of fate true life story àdàbánijà ẹni ìjàmbá ló ń pẹ̀lẹ́ ọkùnrin ìbáni ayẹri gbọ̀ngbọ̀n ló ń kan ọlọ́rọ̀ dààmú dààmú dààmú dààmú sáré pápá yẹlẹ̀nkú yẹlẹ̀nkú rìn bèbí ọ̀nà yẹlẹ̀nkú yẹlẹ̀nkú olórí àsìnyẹn ní dodo ń gbá dodo ń gbá táyé bá ń sọ wípé kéèyàn gba kámú ìṣẹ̀lẹ̀ aburú ló ṣẹlẹ̀ sẹ́ni tí wọ́n bá wí o ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ṣàmì sinimá titun kámú tani makawusi olórí ìmọ̀lẹ̀ níwà àwọn tó ń bínú tó ń jàbí àríra nílé ayé rẹ̀ ló sọ pé ní fi sùúrù mọ́. iná rẹ̀ ní gbà ó lulu gbọdọ̀ kọ́. situation tèmi àti ẹ yìí mo ṣe kọ́ lóun ọ̀pọ̀ sí ayọ̀ ń pọ̀ ọ̀pọ̀. mo dẹ̀ sọ tẹ́lẹ̀ ó yà kọ́ni kí ni ìtọ́jọ́ mi kẹyọ̀ sí tọ́jú ẹ̀ kíyàwó má bàa kú níbi tọkọ ti ń wá owó kiri ó kù díẹ̀ kí ọkọ̀ ojú orin tírèènì ó pa àwọn mùsùlùmí wọnú àdúrà àwọn wòlíì wọnú àdúrà àwọn oníṣẹ̀ṣe ò dákẹ́ kí wọ́n lè dóòlà ẹ̀mí obìnrin yìí lọ́wọ́ makawusi. ọmọ ó ní ọkọ ọkọ òun ló ń dọ ọmọbìnrin òun láàmú. gbọ́dọ̀ pé erin ní ìjà tí ń fẹ́ yóò lù yín kékeré. èmi á alẹ́ bí oṣù ni màsáàgùn màjáàgùn màdọ́gùn béèyàn jórí àwọn ìkúnlẹ̀ abẹ́ a máa gba omijé lójú ẹ̀ tó bá wo sinimá ìta àpàkọ́lé ẹ̀ ní Kámú tragedy ni ó kọjá àfẹnuròyìn tí wọ́n tọ́pẹ́ Àbíkẹ́ Adétọ̀nà ló produce ẹ̀ directed by Akorede Adétọ̀nà packaged and managed by Rahman Adesina Ramlat starring Jídé Awúbọ́nà Aramide Adesiyan Adéwálé Alébíoṣù Owólabí Ibrahim Jùmọ̀kẹ́ George Akorede Adétọ̀nà Fúnmi Abacha Aransi Saheed Sidof Abiodun Adeoye afẹ́fẹ́ ọ̀rọ̀ Tolú Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní Kamu subtitled in English ó ti wà lórí YouTube báyìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni àwò tó wò ní ẹgbà bẹ́ẹ̀. Ìgbà Kamu yé dákun. Mo ti gbó ti mi lórí. Ah! You're so irresponsible. Unless lè ṣe iṣẹ́ rú nínú ọmọ What is wrong with you? You know she. How dare you? Ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? Yes! You should be able to tell her, let's call a spade a spade. There's no game about it. Mummy, I cannot back out. Are you mad? Kí You dé táwọn èèyàn ní kàbá yìí? Yà sí wọn débi ṣe sí ni. Kèsà iná rẹ̀ protect mi tó yí. You know I love you. I know. Mummy, ní ìkọ́ni sẹ́ra àjọ náà àbẹ́jú kú òkú náà ẹ hey, baby, oh sinimá titun ọ̀tá ẹni mi ọ̀tá òun ò gbẹ́bọ ìyẹn burú àfájá àlọ́ àṣejù bàbá ojo báwo la ṣe ń ṣàlọ́ fẹ́ni tí ò fẹ́ràn yẹn ni ọ̀tá tó ń gbónú òkùnkùn ta fà sínú ìmọ́lẹ̀ tó ń fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ọ̀tá tó farasin tẹ́lẹ̀ kan ẹ wò suspense yìí ti yí bóbó jù kí ló dé kò sẹ́ni tó lè sọ bí tóbu ti wá ibi tí náà ti bọ́ sábì amọ̀lábì aṣọ iná ọmọ òní jó gbogbo wẹ̀ sàmì another fantastic story written and produced by Abiola Fasina directed by Tunde Olayisu starring Olani olórí àfàjà sanyẹri rẹmi surutu ladi fọlárin kẹmi àpèsè kẹmi tí ọbatide kevin victoria kọláwọlé diva gold victoria Deboye. ọpẹ òkùnọlá àárín ọlá òdùbẹ́là àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìta àgbà kọ́lé ní ọ̀tá enemies marketed and distributed by olasco films nigeria limited ẹ̀ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o ìkànnì area boys ìkàntúni àdùn ní onírẹ̀sì méjèèjì mú ọ̀dọ́ náà dẹ̀dẹ̀ ni ọ̀tá làkọ́lé ilé ìtàgbéjáde yìí ó ní dírámù tẹ́ẹ̀kì yàtọ̀ ẹ̀kúkú Lasco Films Nigeria Limited adé orí òkè òjò tẹ yẹkẹyẹ gbogbo igi tẹ́lẹ̀ gbèdé bá fọwọ́ bá di dolóńdó. mo ní iná ni kò dọ́là. Mondew TV, showcasing African entertainment. ikú mọ́mọ́ lójèèjì gbé mẹ́kùn ikú pa ọ̀pá ọ̀fẹ́rin rẹ̀ yéèpẹ̀ àrùn mọ́mọ́ lójèèjì gbé mẹ́kùn àrùn wọn dì mọ́lẹ̀ ọ dì mọ́lẹ̀ ọjọ́ wà lójú kan bí omi adágún. adíáfúgba kọ́ igbá àdá tí wọ́n ń bókè rí tẹ̀ òkè jẹ́ òkè òmù òkè ló borí wọn bẹ́yìn ọ̀tá mi bá lé léríwó èmi ní borí yín ni mo sọ. èmi ọmọ òní màá jagun ọ̀la màá jagun ọ̀tún làmà sáàgùn adíáfàrọ̀ ni màá sáàgùn jọ́dí náà rè é bú tábà sí gbólójú bẹ́ẹ̀ bá ti wọ́n kún èmi náà ní gbà láàbò. ọmọ àgbọ̀nìrèkú ẹyẹ dúdú báró babaláwo là ń pẹ́ rí ìgbà ìkíní adáná gbò ọ̀sẹ́ ìgbà ìkejì adáná gbò ọ̀sẹ́ ìgbà ìkẹta ìgbà ìkẹrin. ọ̀sẹ̀ iná jó gèrègèrè sí apá kan ọ̀tún. ọ̀sẹ́lẹ̀kẹ̀ ọkọ mi lónìí oko kú ọkọ mi lónìí oko àrùn ọkọ mi lónìí oko kú tí ó pa ọ́. ajé ni ọmọdé àgbòsí ni ọ nírọ̀rọ̀ lọ́rùn. ẹṣin mẹ́ta sáré gólótógólótó la ìlú já àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pàjà lẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀rọ gbọ́ lọ ní ẹ̀ á ọbàlùfọ́ gbọ́ lọ ìyá lẹ́ta àwọn ọjà mẹ́rẹ̀ ẹnìkan lórí mi ti bá tiwọn ṣe bẹ́ẹ̀ ló dákẹ́. ọgbọ̀n nù orí ta. fagunugun ní sáwọn olóde dé ara òkèjèrò àwọn òkèjèrò. pàṣẹ òròbọ̀ fún ọba àwọn olóde má kí mo ti ní kí lọ lanu o ti gbà fún ọ̀fẹ́ sí ọ̀dẹ àmọ́ òní ní lọ jẹ. ọmọ orúkọ ilẹ̀ ni oníṣẹ́ àbí ní palápọ̀ka alápọ̀ ìrẹ́ni ń jẹ́ ó jẹ́ èèwọ̀. èmi ó jẹ́ èèwọ̀. lódìdí lódìdí. ó jẹ́ èèwọ̀. lódìdí lódìdí. ó jẹ́ èèwọ̀. ó ti dèdì fún ọ lónìí. Ah. fún alára rẹ fún alára ah, rẹ mi mọ sọ bẹ́ẹ̀. ìrọ̀lẹ́ mo jẹ gbogbo lẹ́dìdì lẹ́dìdì mo jẹ gbogbo lẹ́dìdì lẹ́dìdì mo wá jẹ gbogbo èdìdì mo yó bárabára kí ni ibẹ̀ nínú gbòò rẹ ti dùn mọ̀ ìwọ náà dà bọ́ọ̀ bá fẹ́ panijẹ kó o pani bọ́ọ̀sì panijẹ kó o yé dùn mọ̀ wúrumọ̀ wúrumọ̀ lálẹ́. lọ́bọ̀ bí n bá lọ lẹ́ ń tọ́jà bọ́ ọmọ fẹ́ mú ọmọ mi ni ewúrẹ́ mi ò ṣe é wì láàyè ọmọ ẹranko mi ò dáná rú òkè ní òwò lu ọmọ àgbọn náà ara ṣe tán tí ó pa ọmọ àjàgbọ́n tẹ̀ pọ̀ wọ́dọ̀ èmi ara pa bàjá tó ń pa gbogbo lẹ́yìn tí mo bá pa ọ́ tó bàbá rẹ yóò wá gbé ọ ọlọ́fin bàtà alábàṣọ̀run àjẹgẹ̀dẹ̀ àjẹgẹ̀dẹ̀ rẹ̀ kúkú rẹ̀ ní yìí máa ń pọ̀ tá jẹ ni hmm. mo ti bínú tán lónìí. ìwà àti tani níbo irọ́ ni irọ́ ni ogunlọ́kà yóò sí mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀ jẹ̀wẹ̀ ọ̀làṣọ lẹ́fẹ̀ kí bá fẹ́ bẹ́ẹ̀ sọ. ẹ̀dà sọ̀gọ́ mo dà mí sọ̀gọ́ mo ti gbọ́ mo gbọ́ lẹ́ni mo gbọ́ lẹ́ni. ògùn mo pè ọ́ ògùn mo pè ọ́ ògùn mo pè ọ́ orí ń ta orí ń ta lábàyà rẹ̀ lọ lábàyà rẹ̀ ọmọ mi taniọ. kọ́ ọ wá mẹ́sàn-án kọ́ ọ máa nọ. taniọ bàbá rẹ mo wá ń gbógun náà bàbá tèmi. ó kàn lásán ni ọ hmm. ẹ sàn ni mí. ìwà àti tani. bọ́kàn rẹ wáwá gara tó ló fẹ́ dá dúró. Hmm. Hmm. ọ̀tẹ̀. wọn náà ọ̀tẹ̀. èmi. ọ̀sẹ̀ àrí bí mo ṣe ń ṣe. oògùn gùn. mo ṣe olódò ńlá bọ̀ fẹ́. pa ọjà mi ìgẹ̀nẹ̀gẹ̀dẹ̀ olódò ńlá bọ̀ fún. tó ń bolo gbọ́dọ̀ tọ́ bí gbàkà. gbẹ́dọ̀ orí burúkú rẹ lọ. taniọ. tá ń ṣe fún ọ. bàbá ńlá kú bàbá rẹ gan mọ̀ mí. wọ́n mọ̀ mí wípé bàbá rẹ mọ̀ tọ̀gbà tí wọ́n bí mi. ọ̀gbẹ́ni fìtánlẹ̀ ilé rẹ jìn ilé rẹ tó jìn tán àwa lè lọ́hùn ń ọ̀ràn lọ bẹ̀. irọ́ lọ pa. bàbá tí lọ sọ́nà ilé rẹ. òǹgbẹ́ ọmọ gbé ọ. irọ́ inú ọmọ rún ọ. orí ọ̀sìn mọ̀ fọ́. orí ọmọ fọ́. èmi mo sọ fún ọlẹ́gbọ́gà tí ọwọ́ yìí bẹ̀ ẹ̀dọ́ ọmọ dùn ọ́. kàn mọ́ ewì kàn mọ́ ewì lọ kàn mọ́ ewì bọ̀. ìṣẹ̀lẹ̀ ni a máa sọ ẹ mọ̀lẹ́ ògù mọ̀lẹ́ a máa gara èmi ọyẹ ẹ̀kú méje èmi gángan bí mo ṣe dúró yìí ifá ó di oore ìbíbí mọ̀lẹ́ ògù mọ̀lẹ́ ògù ibi rò ń dé èmi ọyẹ ẹ̀kú méjì bó ṣe ń wò mí ifá ìdí orí bí mi. ó gbé ìdírò mú èé. E. àdì bíi pé ejò rọwọ́ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì. bẹ́ẹ̀ni àbí báyìí sáwọn ẹ àwọn méjèèjì ṣe máa máa lẹ ra wọn lóògùn tí kò ní sí máa ṣe. ẹni sún lẹ́nu àṣọ ṣọ́ tẹ ẹ̀rí kan ti ń pè ẹ òrìṣàlékè ìyàwó ó yẹ òun yẹ kó ti kú dànù kó ti gbọ̀rọ̀ lákejì lọ. Ah, má sọ bá má sọ̀rọ̀ bá ó yẹ kó ti kú. àìkú bíi ti bó. jọ jọ mi ṣé wọn mọ sọfọ ògùn nẹfẹẹ ìfà tó rò dán. ó ah, ṣàlékè okó àlejò ẹni hmm. àwọn Yorùbá rè lọ fún ọbọ ní wọn máa bọ ilé Ifẹ̀ wọn yà hmm. ìrọdọ wọn babaláwo kọyìn débẹ kọyìn sọfọ iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n ọlùmùlọtún eh, ọlùmùlọsì eh. ìwà àárín ọpọ́n má fi bí pé olórí ọ̀dọ́ eh? ibi ẹ ń lọ òjìnà ibi tẹ́ ń yà lọ́pọ̀ hmm. àwọn ibi tẹ́ ń yà yìí ọlọ́mọdé pàdé kú ń bẹ̀. àṣẹ ibi ẹ bá ń bọ̀rọ̀ lọ ni kẹ́ ẹ nà ń bẹ̀ fún ah, mi. ọ̀rọ̀ lọ́mọ ilé ti ń jẹ. ibi ọ̀rọ̀ gangan ló ń torí sọfọ oníyọkàn ṣe kiri ko jump to conclusion kó má dàbí sọfọ mo live before I live. Hmm. mo fẹ́ ṣe kiri mo fẹ́ tẹ̀ dẹ́dẹ́ jọ ọ̀rọ̀ ifá tòrò orun mi wà sọ́dọ̀ rẹ̀ wọlé wọ́de ìwọ tó ti fa tòrò mo fẹ́ kó ṣe kiri kó láwọn mi nítorí sọfọ láwọn mi òun rí bàtà kí ló tún fẹ́ẹ́ ní ti ń bẹ láàrin èmi àti fátòrò lẹ́fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni lẹ́wà ń lọ lẹ̀ ń bọ̀ ẹ wo lóòótọ́ a ní wọléwọ̀de o hmm. kódà a súnmọ́ra wa bí sọ́run àmọ́ kò sọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin wa ah! bẹ́ẹ̀ ni mo sọ. Ah, ah. jọ ọ̀rọ̀ ramsọ ẹ máa gọ káyé fatòrò bẹ ṣe lọ dédé ìlú rẹ máa mọ. Eh, five and six rẹ méjèèjì. ẹ má kúrò sùn jẹjẹ lọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ nígboro. ẹ wo ntẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ àbí ntẹ́ bá fẹ́ mọ̀ ó ní kẹ́ ẹ̀ náà ń bẹ̀ fún mi kí n lè sọ bẹ́ẹ̀ sì rìnrìn àjò ọ̀dà ọ̀dà òrùsàlékè o ti sọ̀rọ̀ rí yẹn ẹ bí àfẹ́gbẹ́ ẹ OBC. OBC lálẹ́ òní bẹ́ẹ̀ o ti ń yá olùdíje ọjọ́ ìdíje kiri o ti ń di igi ìrókò rè má lọ láyé láyé ìfàtòrò is worthy from the bottom of my heart. Hmm. It's a someone that can, shake, that can figure out her proposal, her backyard, hmm. her front. Oṣekiri Owumi. Ọmọwé sọ̀wọ́ kí n ṣe kiri tú gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ táńtọ́ lọ́rùn ẹ ṣòlúwa rẹ̀ ìfẹ́ ṣe kiri ìfẹ́ fi ṣàyà. ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin fẹ́ lopò yín gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́. ọmọdé ọmọdé ò mọ̀rọ̀ sọ. kí n fi bá yín bá fàtọ̀rọ̀ kó lè bá a lọ́ọ̀dẹ. gẹ́gẹ́ bí ọ̀dọ́ lùlù. ẹ wò gẹ́gẹ́ bí agbára olórí ọ̀dọ́ yín. Ah, ah, rárá o nílùú agbára o ìfẹ́ lè kọjú sí ìfẹ́. ẹ sáfẹ́ fẹ́ fatoro. ìfẹ́ bẹ́ẹ̀ ni. ó já pájú sẹ̀ báyìí nínú olórí ọ̀dọ́. ṣé kí n sòótọ́ fún yín. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ẹyẹlẹyẹ máa ń wọ́tọ̀ o. ìtumọ̀. kì í sẹ́ni ẹ lè fẹ́ ẹ. Ah. Ah. bí fatoro bá tiẹ̀ ṣe tán àti má dí orí. ẹ̀yin tẹ́ ẹ̀ wá láti ìran rẹ ní ẹ̀wà. abúkú kọ́ wa. ó ṣàlékè. kẹ́ ẹ parẹ́ pẹ̀lú bí ẹ ṣe gbé ọlọ́run sọ kan ní o bá ti ń fẹ́ àbùkù kọ́ mi kẹ́. ẹ̀yin ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lásán. a ò gún mi galegale ò ń gún mi galegale jọ ọdún lè sọpà jọ ẹ ṣe ń rọ rọbí mi wúdọ. sẹ́wọ̀n ègbóyún ọmọ àlè fẹ́ lómi. ẹ jẹ́ padà ọ̀rọ̀ ẹ ti pọ̀jọ́ ẹnu ẹ lọ. fáwọn ta ni. bẹ́ẹ̀ni. ṣé nítorí pé ẹ wá méjì ní sínkù. ó ṣàlékè náírà yìí rẹ má sọ á. tẹ́ẹ̀fì kú tẹ́ẹ̀fì jáde láyé tẹ́ẹ̀ bá ń bá mi. olórí ọ̀dọ̀ rẹ̀ sọ̀rọ̀. kì ní jẹ́ bẹ́ẹ̀. wọ́ọ̀ wọ́ọ̀ kọ́ wọ́ọ̀ tún wò dáadáa ah! rẹ̀. sọ̀rọ̀ bó àwọn ará àwa gbáyà rẹ mu. o ṣe kiri olórin ẹ tẹfẹtẹfẹ. ẹ ọjọ́ ní jẹ́ kí n sọ̀rọ̀ fún yín ní ẹyin jìnnà bẹ́ẹ̀ ni mo sọ ẹni tó bá mọ̀yàn ní máa ń lérí ta ló mọ̀ èmi máa gbẹ́rin ìwọ máa gbẹ́kẹ́. àdá padà agbẹ́kẹ́ tó àmọ̀ ní ọkàn bá ọ. wò ó láìpẹ́ náà jìnnà aago rẹ̀ máa ṣe kiri o máa dùn abù aṣẹ́kiri apú ẹ̀. a kì í gbọ́ kolokolo ajá lọ́jà nkolo àfi gègé. ìwọ wa fẹ́ẹ́ fẹ́ fátòrò. èmi. ọ̀nà wo ló fẹ́ gbé ìgbà tani. olórí ọ̀dọ́. tani bá bá rẹ lẹ̀ wo irun máa jẹ kó mọ̀ ẹ ti ránṣẹ́ kó pé kú alára ẹ mọ̀ ríjà alára o wọ́n ti ránṣẹ́ pé kó ajérò dandan kẹ́sẹ̀ kiri kẹ́rì jà ajérò bẹ́ẹ̀ sọ fọ bí alára ní ṣe bàbá wúlò ìfà kó fi ṣe bàbá lára wọn wà á ṣe kiri wà bá mi bẹ́ẹ̀ ìwọ bẹ́ẹ̀ bá mi sẹ́mi tẹ̀yìn kọ́ parẹ́. mo nífẹ̀ẹ́ rẹ mo dẹ́ ti bọ́ sọ́sọ́sọ́sọ́ ọmọ ìjọwọ́ ẹ̀mí ìjọwọ́ ẹ̀mí ẹ̀dá mi lóhùn. onífẹ̀ẹ́ fatogun. ẹ Hey. Eh. With the love of my heart, with the way I love her, I never love my mommy. Ah, uncle kò mọ̀ o. Ah, ah, o kò sọ mí tẹ́lẹ̀. Mo nífẹ̀ẹ́ náà. Ah, mi sọ ẹ̀ jẹ́ sọ ẹ̀. Èmi náà máa nífẹ̀ẹ́ Òṣàlékè. Irọ́ o. Fẹ́ràn rẹ̀ gidi wa. Ah. Ìfẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ ń jẹ mí lókun ẹ̀yà hmm. lójoojúmọ́. Èsì mo ti sọ tán pátápátá Òṣàlékè èwo ojú mi. Èwo ọ̀dọ̀ re. Èwo ojú mi. Jọ̀ mẹ́bìnú, òsì náà ń dán. Àpé mo ti fojú So òwò fún ní body language. mo ti fi dédé ara rẹ mo ti sọ. o jẹ kó mọ̀ sọ fọ you are government liability. kíní kan rẹ mi ò lè ṣe o eh. èmi kò lè fi ẹnu mi hmm. kí n la fi bọ́kùnrin pé màá fẹ́ o kíde n kò lè ṣe ìwà àgbéra mi lọ bá. ìbáyé dé lajú dé obìnrin gbà mí rẹ obìnrin máa tó sọkùnrin. èmi kò lè eh, ṣe é dáre màlábá òṣàlékè pé. Eh, bá mi wọ́n ìní mi o bá mi wọ́n ìní mi o sẹ́wọ̀n kan ti gbé mi gógó báyìí ẹlẹ́lẹ́ gbé mi láńdíkáàfù tí mo ti rò pé lónìí lẹ́yìn ìjà yìí ó yẹ kí n gbé oyè olórí ọ̀dọ̀ wálé kí gbogbo àwọn ọ̀dọ́ ìlú ìkan tẹ̀lé mi débí kán máa fi lù àtọrin kán máa fi yẹ́ mi sí ẹ̀rí bí mo ṣe wálé òfúùtù fẹ́ tẹ̀ kò séèyàn kankan lẹ́yìn mi ojú mi sì ti ti bó ń gbàgede sóyè orí bẹ̀ bá mi sóyè kójú mi ó bó orúkọ yín lẹ́yìn fọwọ́ ara yín bàjẹ́ o sẹ́mu òṣùwàlà orúkọ tèmi ọ̀bàjẹ́ òṣàlẹ́kì sọmọ nìwọ yìí àwíwíwí ọkọ̀ ọ̀gbọ́n náà ọmọ ní àbọ̀mọ langidi bá a bá gbé ọmọ langidi jó gan tá a pè lọ́mọ ó sàn ju wọ yìí lọ bẹ́ẹ̀ bá ṣe ṣe ojú yín náà lẹ́sẹ̀ bá o pàpí ìlú ayé yín mọ jẹ́ o sẹ́wọ̀n pé mi lọ́yẹ̀ kí n máa mú yín fúráàdù èmi lẹ́ ń bójú rẹ̀ jẹ́ lójú ayé yín bá mi sọ yẹn orí bẹ̀ bá mi sọ yẹn orí bẹ̀ bá mi sọ yẹn orí bẹ̀. ojú ìyálà ìyá rẹ ní bàjẹ́ èmi sẹ́mi fi ọ sọmọ ni ìwọ ọmọ àlè. kí wàá lè fi mí ṣe. ọlọ́run lọ́mọ bíi ìyá rẹ ti gbé ọ wá. ṣé wàá fi mí ṣe dọ́stà ni. mi èwo lẹ́yìn tún ń wí báyìí. kí náà ní wí tọ́ọ̀bá tọ́ọ̀bá tún yọ ẹnu sí ọ̀rọ̀ mi tí n bá fi ìgúnpá gún ọ lẹ́nu ibi ọba wó sí báyìí gbogbo aráàlú ní ọwọ́ àwọ̀ ọ̀pọ̀ ń bẹ̀. ọ̀tán èmi tó yẹ kẹ́ ẹ̀ kan ra mọ́kẹ́ ọ̀sẹ̀ ń tọ́dọ̀ fún mi kí n máa fi gbayì lọ gbayì bọ̀. gbẹ́nu rẹ lọ àbírú ọmọ wo wà rẹ torí ọlọ́run elédùn òkú ní sọ ọ́ mọ́ ọ lọ́wọ́. ọmọ àyà ọ̀rí ìyá ọ̀rọ̀ mọ́ àmọ́ tí mi mọ̀ ni wípé ní tí bàbá fi jọmọ lọ ọwọ́ bàbá ló bí ọba fi lé ọmọ lọ́wọ́ ọmọ ò lè rí i ìwọ àtìyá rẹ wọn ò jẹ kẹ ẹ mọ̀ pé ẹgbẹ̀rún ọdún tí àbíkú ọmọ ti ń wáyé wọn ò wí fún yín pé ọjọ́ orí rẹ ò ní tó ti bàbá rẹ ẹ̀yin èèyàn rádaràda yìí. èyí rárá èmi ò bá sọlẹ̀ mi ò sọ wọn ò bá sọlẹ̀ wọn àti ìdíyàn kóló ẹlẹ́mọ̀sọ́ ẹlẹ́mọ̀sọ́ o ẹlẹ́mọ̀sọ́ o ẹlẹ́mọ̀sọ́ o. kò yẹ ń dunú lé ìdùnnú bọ̀ lájọ yìí gbọ́dọ̀ dunú lé àti wàhálà lé àti wàhálà ta mo dúpẹ́ pẹ́ mi mi ní tí mo mọ̀ ní pé ikú ò ní lójú rọ. ẹ̀yin ọ̀dọ́ mo kí ẹ mi ò sọ fọ mi àti gbìyànjú débẹ̀ bọ̀ ọ̀kọ́ sọ fọ jáde nẹnu rẹ̀ jáde nẹnu wọ́n ti travel ìyẹn kúrò nínú ìlú wọ́n ti lọ wọ́n ti bọ̀ yàtọ̀ sí sọ́fọ́ wọ́n jẹ́ ọmọ babaláwo ẹ̀yin náà ṣe kiri wọ́n gbé dání ẹ̀yẹ́ kọ̀ ṣe kiri wọ́n jáde tán ra àmọ́ bí wọ́n ṣe ń lọ èé láàrin ìfàtòrò tó ń ti òrìṣà lékè bẹ́ẹ̀ kẹ́ ṣe kiri kẹ́ dìde ẹ dìde ẹ tàbáyé kẹ́ ṣe kiri pẹ́ kọjú ìjà kẹ́ ẹ náà ṣe kiri kẹ́ wọ́n á dúpọ̀ ọ̀dọ́ yìí ẹ dúpọ̀ ọ̀dọ́ yìí ẹ̀yin méjèèjì tí ó náà ṣe pé ẹ̀ sọ fún ọkàn nínú ẹ̀ kẹ́yìn méjèèjì ẹ̀ ṣe kékeré jáde. olórí ọ̀dọ́ tẹ ẹ rọrọ tẹ ẹ sọ ó nọpọlọ gidi gan mm-hmm. kódà ọgbọ́n wà ń bẹ torí pé ṣe é rí ipò olórí ọ̀dọ́ èmi ò rò pé èmi lè lọ fún un. ẹ ẹ dúró ná ṣé omi bẹ̀rù ni torí èsì kọ̀ọ̀kan bọ́ lókè kí lẹ gbà o kí ṣẹlẹ̀ bá ti ń lọ wájú bẹ́ẹ̀ kó bá ti rí ìyá méjèèjì ah! wọ́n ilé sanmi tẹ rí yẹn ó dùn joyè lọ ah, ah ṣé ó bọ̀ ń sọ tẹ́lẹ̀ ni. mo bọ̀ ń sọ ok kí wọ́n ba lè lọ ìwọ ń kọ́. olórí ọ̀dọ́ àwọn tó ń já sípò yẹn jẹ́ ká fún wọn lẹ̀ kó máa já sí wa. Ah. ẹ nà èmi sá mọ̀ pé èèyàn kan ni ó jọba èèyàn kan sì ni ó jẹ̀bà. ẹ ẹ mọ̀ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ kí wọ́n bá sọ̀fọ̀ káwọn méjèèjì kan ṣe kiri kan máa lọ kan yẹn yàn mm, dá ẹ fún ẹ ní ẹ fàṣẹ ládùúró níta dèbò mo kàn tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan kó fẹ́ ah! ṣẹlẹ̀ láàrin yẹn méjèèjì ni olórí ọ̀dọ́ ah! ah! wọn tún ti lérí wọn tún ti mú ọjọ́ mi kankan kan tún bára yẹn já o. Eh, eh, deputy eh, i'm highly disappointed. mo gbé e débẹ̀. i'm highly disappointed. mo gbé e débẹ̀. ọ̀dà mo ràn má ṣe ipò yìí wà lọ. ẹni pé a olórí ọ̀dọ́ àjọṣọ́ yìí ìwọ́n náà ṣe kí ni wàá fèsì àwọn ifá tó rà àti òrìṣà òrìṣà lékè. ṣé tìlú yà tọdọ ẹni rẹ ra. ẹ ìmọ̀ nǹkan yẹ lè bónílé jẹ́ kí bónílé mu kí wàá dọ́jọ́ kú lóun fẹ́ yẹ rí i rí ìfẹ́ kí mo ní sí ló lè jẹ́ kí n dédé sọ pé èmi èmi ò èmi wá fẹ́ gba ipò olórí ọ̀dọ́. Mm. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ kò jiná ni. inú títọ̀ ní ẹ̀fẹ̀ mi àmọ́ bí dàdé bọ́dé ọ̀yà dìde wàá jókòó síbẹ̀ o ti di kinní rẹ̀ yẹn. irọ́ ah irọ́ mẹ́fẹ̀ẹ́ kún kékeré anímẹ̀lẹ̀ jẹ́ olórí ọ̀dọ́. sọ wẹ́ẹ́ bìlífù mi. ah mo bìlífù rí. ẹ kó ti bìlífù máa bọ̀. irọ́ ah wọ́n á ṣe o. Ah, ah. olórí ọ̀dọ́ mú mi sàn o wà láìtàláì ọ̀dàrẹ̀ lólórí ọ̀dọ́ àjẹ́ kémi wá lọ fèsì òsálèkè lèkè lì ọmọ líle ah <laughs> méjì ṣetán kú ilé yá. káàkiri káàmọ́ ni ká lórúkọ àpè fọ́ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù lórúkọ àpè èṣù ọ̀dàrà sìgìdì sẹ́wẹ́ borí bá ní sọ adáwùsẹ́. òrónú òrónú òrónú òrónú lórúkọ tá a pè mọ́ òfìrìtà jùgọ̀ lórúkọ tá a kọ́ta bàbá rẹ̀ tù lọ́jà bá a délé ìbọn là fún ọ̀rọ̀ gbàù ọ̀rọ̀ gbàù kò ní tán lẹ́nu ìbọn ọ̀sẹ́ ò ọ̀sẹ́ ò ọ̀sẹ́ olódò ọ̀hún àbàfin ah, sọ́ọ̀sì àbàfin ni ọ̀sẹ̀ àbàfẹ́ náà ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ olódò ń àbàfẹ́ ah, ó wá kó àwọn ọ̀fọ̀ kan mo dáràn bá mi ọkọ tán sínú ìwé ìbẹ̀rẹ̀ nǹkan lẹ máa ń kọ́ lẹ̀ kẹ́ẹ̀kọ́ tán ẹ̀ nífẹ̀ẹ́ kọ́ tán ṣé ẹ fẹ́ bójú mi jẹ́ ni bàbá mi. bẹ́ẹ̀ni ẹ̀ bá fi ìyẹ́lu yẹ iye rẹ̀ mọ́ tọ́ bẹ́ẹ̀ni ẹ̀ bá fi ìyẹ́lu yẹ iye rẹ̀ mọ́ sọ ọ̀sẹ́ ò ọ̀sẹ́ ò ọ̀sẹ́ olódùn la bàbí ìgẹ̀nẹ̀gẹ̀nẹ̀ olódùn kan bẹ̀rẹ̀ lógún ọ̀rẹ́ dúdú ojú gbẹ̀ndú gbẹ̀ndú tọ̀gbọ̀lọ̀gbọ̀lọ̀ tọ́wọ́ bẹ gbọ́ àká ọjọ́ tọ́lá àtọ́ bá dọ́rùn rẹ̀ wọ̀ níjọ́ náà ni ó dé èèyàn. kínú ọ̀hún ọwọ́ pé bàbá mi ló fẹ́ fojú mi ráre báyìí o nígbà èké bẹ́ẹ̀ bá kọfọ̀ sínú ìwé àkáǹtì ní ìsìn ẹ̀ ní kọ́ tán ìwọ̀nba lẹ́ẹ̀kọ́ sẹ́mọ̀ fún mi ń gbọ́ dídí sọ́ni sẹ́ bàbá mi fẹ́ fojú mi jẹ́ ni. bàbá mi ti bojú mi jẹ́ àmọ́ bí ti ń pa ọ́ ibẹ̀ náà ní gbà wá òní lẹ́yìn pé kakínóbì lọ́dà mọ́ ń bọ̀. Bam, mí. bá odindi ọ̀gá pẹ̀lú odindi àtàrí méje. a ó wá mú ewé àjóòbàlẹ̀ a ó lọ́pọ̀ ọ̀fọ̀ rẹ̀ rèé pa gúnugún ní ìṣà wọn nílé alára òkè ìjérò awo òkè ìjérò. ògúngùnmí o ògúngùnmí o ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni ọ̀nà kó sí ọ̀nà kó là ní gúúsù láríwá ìwọ̀ oòrùn gbogbo àwọn tó ń bá mi jagun pátá wọ́n mọ́kẹ́ rí tẹ̀ òkè ọjọ́ òkè òmu òkè ní ó borí gbogbo ẹ̀yin tẹ̀ lé mi kiri láti gúúsù látàríwá o ẹlẹ́mi bọ̀ láti àbújá o mọ yá mọ́ra mọ́jọ wèrè ẹtún lẹ́mi wọn gbẹgbẹ́ ládá òní tẹ́lẹ̀ mi wọn gbẹgbẹ́ ládá o kẹ́ ẹ parẹ́ èmi mọ sọ bẹ́ẹ̀ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹlẹ́mi láti àbújá ẹlẹ́mi wọn gbẹgbẹ́ ládá mo ní mi ò ní í gbà pé ti yán ọ̀tá ẹni rání mo ti fẹ́ rí ayé yín dànù. gbàgbà ládá. láti àbújá wọn ti lé mi wọ bẹ kí tí wọ́n ta. ọ̀dà ò gbọ́dọ̀ lọ. ẹ bá mi ẹ kéré nu ayé lóòótọ́ ẹ sì lè gba nǹkan tì lọ́ọ̀ mi kò sí ní tẹ̀lé ní kí n má ṣe àmẹ́yìí tẹ́ sọ yìí kò sọ̀rọ̀ mẹ́ hmm. ẹ mẹ́nu kú mẹ́ bàbá èmi yìí ẹ mọ̀ mí ni èmi sì láàfin àmùkòkò yìí náà láyé lórí gbogbo ajíṣe bí òjò ní mi òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ dẹ̀ hmm. ewúrẹ́ mi ò sẹ́wìlì ààyè bàbá ọmọ ẹranko mi àdáná rú ẹ kó ń bẹ̀ ná bàbá kò séèyàn bẹ́ẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀. òsálẹ́kẹ̀. bàbá o. mo ní ó wọlé bá mi ẹ pa ọ̀dà kẹta wo ṣe èmi yémi ìwà rẹ̀ fà lọ́ọ̀tù fẹ̀ òdì tún ni mí òfò ni mí láàrin awo hmm. ẹ kó ń bẹ́ẹ̀ náà bàbá mi kò sẹ́yìn ń bẹ̀ ẹni tí mo fẹ́ pa ti ń dúró dè mí irin sì pa ojú rẹ̀ ó bò. àwọn ọmọ ń gbà náà wọn mọ̀ pé ní ọ̀fẹ́ pa ń dúró dè ọ́. èmi òdùà ni òdùà ọlọ́fin Ọbàtálá àbàsọ̀rọ̀ ẹ̀jẹ̀kẹ̀tì ẹ̀jẹ̀kẹ̀tì ẹlẹ́fúnbùlẹ̀lẹ̀ tí gbọ́mọ́gògì àtàn èmi ọmọ àbásọ́lẹ̀ wọn àmásọ́lẹ̀ wọn àbásọ́lẹ̀ wọn àṣẹ̀díyàn kọ́lọ́ bàbá mi ẹ kó mẹ́ná bàbá mi kó bẹ́ẹ̀ ẹ gbàgbé òsì ṣe mọ̀jọ̀mọ̀ Ghana hmm. bẹ́ẹ̀ ni ṣé mo jẹ kókè fò sùn ẹ kó bẹ́ẹ̀ bàbá mi. alánú fọhùn ti pẹ́pẹ́yẹ hmm. gbogbo ọ̀rọ̀ tó bá di aláàmú orí ló fi ń lé hmm. gbogbo ń tó bá wà nù rẹ kọ́ra kíyè rẹ ra ọ gbọ́dọ̀ wí nǹkan kan mọ́. ẹ bá ọ̀rọ̀ tó bá dùn aláàmú orí ló fi ń lè ọ̀ lè wí nǹkan kan mọ́. èmi ò gbọ́ wí. wọn gbọ́. èwo ni hùwà hùwà sọ́ńtọ́ sọ ìwọ̀n wọn ọmọ tó tó ń ṣe wọn ò gbọ́. mo ló dà o. bá mi mo ṣetán láti gbórúkọ ìdílé wa lárugẹ mo fẹ́ jolórí ọ̀dọ́ mo fẹ́ lọ jagun ni mo sì ti ṣetán ìkọjú ogun. mo fẹ́ lọ rèé jagun. bẹ́ẹ̀ ni. ó wá àwọn nǹkan tí mò ń wò lára rẹ̀ ojú ò ní jọ tẹni á mọ̀mọ́ mo lọ ti rí gbogbo àwọn nǹkan tó kókó tó kó rọra yìí. Hmm. ẹ mọ̀ wò bá a bẹ́ẹ̀ ṣe wọ́n ń ṣe mo máa ń wò yín. ọwọ́ rẹ ti bàwé oògùn mi. bẹ́ẹ̀ ni gbogbo ní tẹ́ ń wò lára mi èmi mo ṣe fúnra mi mo sì ti ṣe tán láti kojú ogun ní jàjàyè. ọjà. bẹ́ẹ̀ ni. tìyá rẹ ọ̀tá yóò ṣòfò dànù nínú kòtò èmi mò ń bẹ̀. ilé mú ọmọlẹ̀ ń bẹ̀ ń. akéré ò gbọ́dọ̀ ta wọn lóko gẹ̀dẹ̀gbò gbọ́dọ̀ kọ́ òun hù ilé mú ọ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ń bẹ̀ ń. bá mi kò sí tẹ́ fẹ́ sọ dey play ẹ mọ̀ ń sí é èmi ń laná. bá mi bá mi ẹ mọ̀ sọ mi di eku tí eku gan-an bá mi. Ah! tòrò gbẹ̀sẹ̀ tòrò gbẹ̀sẹ̀ gbẹ̀sẹ̀ bá mi ẹ dákun agbára ń gùn mí bá mi mo fẹ́ pa òsàlékè pátápátá ni mo jẹ́ kágbára yọ lọlẹ̀ ẹ mọ̀ jẹ́ kánájì mi ó kú bá mi ẹ jẹ́ ń gbẹ́sẹ̀ bá mi. òsàlékè pẹ̀lú gbogbo ohun tí mo máa ń bá ọ sọ ní gbogbo ìgbà tó o sì mọrú bàbá tó o ní ojoojúmọ́ ojoojúmọ́ ni mo máa ń bá ọ sọ̀rọ̀ ṣùgbọ́n kílédùwà jẹ́ ògbọ́ ni kò dẹ̀ kí n ṣẹjọ́ bàbá rẹ náà wàhálà tí ẹ̀gàn pọ̀ ojoojúmọ́ ojoojúmọ́ wo bí tó bá ya ara rẹ dé nsìn àbí kí ló fẹ́ kí n ṣe báyìí. ah olúwa. ah ah òsálékè ara rẹ ló wá ṣe wọ̀nyí ìyún ni pé ìdí rẹ lè mọ́lé ara rẹ lè balẹ̀ báyìí. Mm-hmm. Bálẹ̀ mi, olówó orí mi ọkọ mi, ẹ ṣáàjọ, ẹ bá ń dáríjì, ó ṣàmọ̀ pé òun nìkan lelédùà fún wa. Bá mi dáríjì, ṣàánú mi ọkọ mi Àlàní, ṣàánú mi, jọ̀ọ́ bá ń dáríjì. Ǹdẹ́. Hmm kì í ṣe pé mi náà fẹ́ fi ilẹ̀ báyìí mo fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni bóyá tí mo bá bá báyìí mu ara rẹ̀ lè balẹ̀ kó jọ gbọ́rọ̀ sí mi rẹ̀ lẹ́nu ṣé ó yíyọ wà ń wù mí wá kí n wá ṣe ọmọ mi láì dání ọmọ ẹni ò ní burú títí ká fi fẹ́ kùn pàjẹ́ àmọ́ òsàlékè òkè ń gbọ́rọ̀ sí mi lẹ́nu rárá. ṣe o gbogbo ohun tí n bá ń wí kọ́ máa bẹ́lẹ̀dá rẹ̀ ń báyìí. o ọlọ́mọ alànà tààrà kan ọlọ́mọ ọlọmọ tá a kókun yìí lé lọ́wọ́ adésíye o tó o bá síye fún lódùmarè tán kó síye tiẹ̀ fún ọ ọlọmọ lànà tààrà kan yìí tó o bá lànà tààrà kan yìí olódùmarè tán kó lànà tààrà kan yìí tiẹ̀ fún ọ ó yá fọhùn. báyìí. báyìí báyìí ẹ ti fojú mi jẹ́ báyìí ẹ ti mo dúpẹ́ o ẹ wá dákun pé àwọn àlùjọ̀dún lè rán sí mi tẹ́ ní kán mú mi páwà mo ti wí ìkẹ́dá ọ̀kọ̀jẹ́ kan fún mi lọ́lá jù padà. lẹ́nu lẹ́nu níra ni wẹ́nu dìgbòrò dìgbòrò bí ẹ̀bà ọ̀yọ́ ah. níra ni. kò sálékè ó yẹ kó o ṣe làákàyè ó mọ̀ pé wọ́n nìkan náà lọ́mọ tí mo bí ọkùnrin sì ni ọ́ tó o bá farabalẹ̀ gbogbo ohun tí ń bẹ nù mí àti tòde ìwọ ló yẹ kí n bọ̀ fún nǹkan kan ò ní ṣe ọ ọ̀gbọ̀ ọtọ àgbóhó owó ń tolú ọ̀rán àdàgbà òmù ní tó ṣe ọ̀dàgbà ọ̀dọ̀gbò. kò ah! rẹ́nu rẹ̀ bí mo ṣe wíìkì gbogbo oúnjẹ inú mi tún ti lọ ẹ dàgbẹ́ bá wà nǹkan kan tá a fi rìpléṣì. o ṣe kúkú rí wáìndì ọ̀fọ̀ ẹlẹ́nu gbọ̀ngbọ̀n. Ah! èwo èmi náà ti lẹ́ni lẹ́sìn mo ti kẹ́kọ̀ọ́ gbogbo tí ò yé mi tẹ́lẹ̀ nínú ayé ti wá padà yé mi pé ayé yìí ọ̀gbà gìrìgìrì mo lóògùn òkáyé kẹ̀lẹ́kẹ̀lẹ́ láyé jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló láyé o. ayé yìí ò ní kí n bá àwọn èèyàn gbà mọ́. irọ́. ayé ò lè bẹ́ẹ̀ni tó bá gún bẹ́ẹ̀ni tó jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ẹ bá wọn mọ́ra. ìbá sọ Ronke ìbá sọ tí àwọn òbí bá jẹ́ aláṣẹwó àwọn aṣẹwó wọ́n máa ń ṣiṣẹ́ wọn torí purpose kan. ó ọ̀run àpáàdì gbáà ni nínú ìgbéyàwó tọkùnrin ò bá ti lè ṣe. kò sí nǹkan kan láyé yìí tíyẹn lè jèrè kọjá táǹjẹ tí wàá wọlé wàá bá èmi àtòbìnrin lórí matrimonial bed kí ni gidi òkìlò tiẹ̀ máa ṣe kí ló máa ṣẹlẹ̀ nínú píjọ ẹ̀ náà. tí ọwọ́ mi bá kan àdá máa ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. I'm in trouble. Please, I can explain. Trust a promiscuous woman like you. Mú ẹ̀yìn mi lé bẹ́ẹ̀dì báyìí. Kó jẹ́ ṣe nǹkan tí ọkùnrin máa ń ṣe fún obìnrin. Tí obìnrin máa ń dùn dénúdénú. Jẹ́ wá rí ọkùnrin gbogbo àwọn àtúgbẹ̀dá gbogbo àwọn obìnrin tó wà mẹ́bàá tọ́rọ èdè fìlẹ̀ngẹ fìlẹ̀ngẹ báyìí ó ń kó bá sóko ibi iṣẹ́ ẹ̀kọ́ náà gbogbo àwọn omidan tó wà mẹ́ ó ń tẹ̀ wọ́n ni. Uh-uh. Oh. hear me uh-uh. it is better that I don't see what my man is doing over there oh, than for my man to be in this country jumping from one woman to another. ṣùgbọ́n kọ́kọ́ tí màá ṣe ni pé mi ò ní ẹ̀ bá balùpọ̀ mọ́. bàbá mi gbogbo ẹsẹ̀ mi ní ń gbọ̀n gbogbo ẹsẹ̀ mi ní ń gbọ̀n bàbá mi ẹ ṣé o ẹ ṣé bàbá mi ìmọ̀ pé wíkẹ́ẹ̀dì báyìí èèyàn yóò jọ̀rọ̀ ní. wíkẹ́ẹ̀dì náà ni wọ́n bí mi ọjọ́ sátidé. ẹ dákun ẹ mọ̀ ní kẹ́ẹ̀dì mi o ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ bàbá fátòrò bàbá mi ẹ ṣé o Ah! Gbogbo ara mi ní ń gbọ̀n. Ẹ wò bàbá mi, mo ṣèlérí fún yín. Ní ṣe jàgídíjàgan mọ́ yàsín. Látòní lọmọ dọmọ gidi. Ó tó kò kan. Kí nìyẹn? Kí ni bàbá? Ronú rẹ dáadáa n tó mọ̀ kó o ṣe tí ọ̀dà. Ah! Ah! Ah! Mo ti rántí. Tìyá ara mọ́. Mo ṣèlérí fún yín. N ní mọ̀ yàrá wọn mọ́, n ní pè wọ́n láṣẹ́wó mọ́ èsì ní bú ìyá ṣàfù náà mọ pé ń jalè lóòótọ́ yín fẹ́ wà mọ́ ìní pè ló lè mọ́ yín mọ̀ pé wọ́n lájúgbólè ìní sírú rẹ̀ mọ́ ẹ dápẹ́ lájú mi ní búyàwó yín mọ́ látòní lọ mo ṣèlérí gbogbo tí wọ́n bá ní kí n ṣe ní ìmọ̀ ṣe ah, gbogbo ẹsẹ̀ mi ní gbọ́n. ẹ ẹ síra dákun mọ́ bínú mo fẹ́ sáré sin tí bàbá mi ni èyí tó wá dúró yìí. ọmọ onígbàgbọ́ ọwá wálé oníṣègùn sí bàbá rẹ ò ní bínú. owó tiẹ̀ kọ́kọ́ fi gbogbo yẹn sílẹ̀ nà ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ni kò gbọ́ mo tiẹ̀ lérò kó máa wá sábẹ́ igi ni ìgbà tí mi ò rí ẹni mo ṣe wá ẹ wá sílé. mi ì fẹ́ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá mi ń kọ́ mi láwọn kankan mo sì fẹ́ fojú sí. ìyẹn náà dábẹ́ ọ̀rọ̀ táńtọ́ lọ́hùn àtàbíkẹ́ ni mo fẹ́ bá ẹ sọ. So ṣó mọ̀ wípé bí ìwà àti òṣàlékè ṣe ń jà inú àbíkẹ́ àti tántọ́lọ̀ ń dùn sí ni kódà wọ́n fẹ́ kí ìkànnù ìwà àti òṣàlékè kí ìkànnù yín papòdà kó lè máa ṣe yẹ̀yẹ́ yín. Ah, ah. tántọ́lọ̀ àtàbíkẹ́ ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ni. Ah, kí ni ìpàdé ajá àta sí wọn àbíkẹ́ àta tọ́lọ́run wọn ọ̀rẹ́ irú ọ̀rọ̀ wo lọ wá sọ ìfẹ́rù rẹ o bàbá parọ́ mọ́yàn ẹja mọ́ ọ̀rọ̀ ọjọ́ àti sùn máa tanra ẹ àbí kẹ́ni pé torí pé òun nífẹ̀ẹ́ lékè àtìgbà tó dẹ̀ ti ń rí ìwà àti lékè pọ̀ nínú ti ń bí òun. ẹ dùn náà àbíkẹ́ sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. ṣé àbíkẹ́ nífẹ̀ẹ́ lékè lóòótọ́ ni torí mo rántí dáadáa kó tó di pé àbíkẹ́ lọ sékòó ọ sọ fún mi pé òun nífẹ̀ẹ́ òsàlékè nígbà mo sì sọ fún yàn onírọ́ mo sì rò bó ti tán síbẹ̀ náà nù. Ah, ọjọ́ gàtẹ́ kọ́ ọjọ́ gàtẹ́ ọmọ ọ̀fẹsẹ̀ méjìjì ti ro gàtẹ́gàtẹ́. ṣé o rí i pé mo sọ. èmi náà rí bẹ́ẹ̀ abalajọ lẹ́mi tó ṣe pé ní mo ti ti ọ̀rẹ́ mi òṣàlékè lẹ́yìn kó di olórí ọ̀dọ́ gbogbo ohun tí ń fi bá òṣàlékè jà làbíkẹ́ mọ́ ń sọ fún mi èmi náà rí bẹ́ẹ̀. Ah, àmọ́ wà ó ṣera tó bá jẹ́ pé gbogbo ohun tó ń sọ fún mi tòótọ́ ni mo sọ fóun náà o. ilé sọ fún un ṣé tí n bá máa sọ fún un tí wàá bá ọkì máa tún sọ fún ẹni. ṣé pé àbíkẹ́ fẹ́ kí bàbá mi ó fojú sunkún mi àbí kí wọ́n fojú sunkún òsálèkè. ah ah ah. àmọ́ síbẹ̀síbẹ̀ mo mọ tí mo sọ sọmọ pé téèyàn bá wà sọ́dọ̀ mi wá sọ̀rọ̀ rẹ láburú ó sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ náà wá sọ tèmi náà láìdá ó sì dọ̀ ọ́ lójú wípé ntódó bá dé kan kò tún ríta mọ́. kò lè ríta ṣó jẹ́rìí mi ni ẹ̀dá kan ò tún gbọ́ lẹ́nu mi wò. inú mọ̀ jẹun. gidi. àṣé ọ̀pọ̀ aláǹgbá dàmídélé àmọ́ ìtinú rùn ọ̀rẹ́ mi Àbíkẹ́ ó fẹ́ kí wọ́n fojú sunkún ah, Àbíkẹ́ àmọ́ yóò gbà. òṣàlékè òṣàlékè. O òsálékè. ta ni n porí akọni tí ò fi dàda lẹ gàràgà. èmi fọ́tòrò ni. ṣe àti pé kí ni ṣebí wọn ní ọjọ́ tí ẹjẹ ọ̀rọ̀ àtọjúbà fojúkojú ìjọlọ lẹwọ ojú bàjẹ́ sọfẹkẹwọ ojú rẹ bàjẹ́ ni. sọ wá fẹ́ bojú mi jẹ́. o lè bojú rẹ jẹ́ kójú rẹ ó bó. o ti dojú tì mí ní gbangba wálíà ọwọ́ fẹ́ daṣọ bò mí ń kọ̀rọ̀ yàrá kò lè ṣeé ṣe ó ah, ti fojú ìgbà kan wò bẹ́ẹ̀ yẹn bá fojú àná wò kú ẹ bọ́rọ̀ bọ́ lásọ o rò pé báyà ilé ilé rẹ ọ̀dàlẹ̀ ni ọ́. lékeleke. Ah, ọ̀gbẹ́ni mọ́sàmí o. ìfálẹ́kẹ̀. ilé rẹ jìnnà kan kó mi. fálẹ́kẹ̀. wọ́n fọwọ́ kàn mí. wọ́n fẹ́ bó o sọ̀rọ̀. kí ni tó fẹ́ bá mi sọ. jókòó. jókòó kọ́ ọmọ wí tẹnu rẹ̀. lékeleke. má kì mí o wọ́n rìn mí gàjì ọba àpariwo lékeleke bà mí léke ọ̀dàlẹ̀ ni ọmọ kọ́ sàmí jù bẹ́ẹ̀ lórí mi ìmọ̀lẹ́wù. lékeleke tí mo ń bà lé nílé káàkiri bí ṣe ń bà nílé olówó ní ń bà sílé tálákà òsálẹ́kẹ̀ fún ara rẹ̀. tọ́ bá lómi ní ọ̀sẹ̀ jàjìnà sọ́tì ẹ̀yẹ kọjárù rẹ̀ ìwọ. kí n mọ̀ sí. kí lọ ṣe sọ́nfì béèrè bí mi ń béèrè ní kí lọ ṣe ìwọ ọgbàsọ lára mi gbangba wálíà. kì í ṣẹjọ́ mi ọwọ́ fẹ́ fún mi lásán ní níkọ̀rọ̀ yàrá kò lè ṣeé ṣe sọ́ńtọ́ fẹ́ sọ kó tètè mọ́ wá máa lọ. òṣìṣàlékè kì í ṣẹjọ́ mi. ẹjọ́ ta wá ni. ẹjọ́ táńtò àtàbí kẹ́ni wọn ò fọ́rẹ̀ wa wọ́n fẹ́ ká jà ká sì para wa wọ́n fẹ́ káwọn òbí wo sunkún lórí wa. àjàtúkàǹtà gbáàrin bọ́ọ̀ bá láṣìírí wọn tú sí ọ lọ́wọ́ ló fi wá bá mi àmọ́ wọ́n tán kánká tó o sì kánkọ́ èso tí máa gbẹ́nu rẹ̀ tó fẹ́ wùwà rẹ̀ fún mi tẹ́lẹ̀. ìwọ náà wíkẹ́ẹ̀dì lọ́nà wo ìkà nìwọ náà ó sì mọ̀ wípé ìkà lọ́mọ náà kà. ìkà tí ìwọ kókó kà ìkà tí ń ṣèkà. Hmm. ẹni tó bá wá kọ́ kà tó ṣèkà ìkà bẹ́nu rẹ̀ lóòótọ́. ìkà tí wọ níkà bàbá mi ṣèkà gbèmí o. wíwá tí mo wá síbí lónìí kì í ṣe ti gbà kíjà lè parí mọ́ bá wá mọ́ bínú. àmọ́ ti sẹ̀ mí àwọn nǹkan tó ti ṣe fún mi ń dùn mí kí ẹ ṣe pé wù mí kí n máa bọjà sẹ́ni mi sì rẹ àmọ́ gbogbo ìgbà tó kọ rẹ bá ti wá sókàn àyà mi báyìí mo máa ń belé dùn àkọ́ parẹ́ lọ́kàn mi. sọ fẹ́ ń parẹ́ ni. ìjà ló dé lórí ìdòwe. ọ̀fẹ́ ń ráre. wọn ò tún parẹ́ mọ́ kọ́ padà sípò rẹ ló kan àyà mi. àmọ́ ìwọ náà kò kù lọ́nà wo. ṣé o mọ̀ pé bọ́ọ̀rẹ́ méjì bá ń bẹ bí wọ́n ṣe jà ni wọ́n máa ń wá káàkiri kì í ṣe gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ ọ̀rẹ́ méjì ó sì mọ̀ pé ìmùlẹ̀ mi lọ jẹ́ ọwọ́ èpò lásán lára yé bá nílá bó bá dọwọ́ ẹ̀jẹ̀ gbogbo wọn sá lọ nígbà wàhálà ṣẹlẹ̀ láàrin mi rẹ̀ èèyàn mélòó gan mo rí pẹ̀lú mi mọ́ hmm, àpẹẹrẹ pé wọn ò fẹ́ wa dénú ni àmọ́ ń gbàgbé o ọ̀dọ̀ rẹ lè sú gbà wọlé bàbá wa dọjọ́ mi hmm. tọ́rẹ̀ méjì wà tó fẹ́ràn ara wọn dénú bíi tèmi àti ẹ̀yìn hmm. ẹ mọ̀ gbé tí ẹnì kẹta o ẹnì kẹta lè sọ ọ̀rọ̀ oṣù ta tí ó fi dàrín ẹ̀yìn méjì wò. nígbà tí wọ́n wá bọ̀ kí ló dé tí wò ó wùwà tó wù ní ìsìn kó o rò dáadáa kó o sì gbé yẹ̀ wò. ṣé mi ni táńtọ́ tàbí kẹ́ wá bá ni má fi gígùn lójú egbò àbí wọ́n kọ́ wọ́n púùsì ni. wọ́n bínú. ṣé wọ́n kọ́ wọ́n púùsì. sọ mọ pé sóò nílé ní tó yẹ ká ṣe bàbá rẹ lágbára bàbá mi sì lágbára n tó yẹ ká wọ gbòòrò lọ ẹ ń bá sí bàlàbàlà kó sì èsì tẹ. ọsẹ mọ yán. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi. <laughs> kíní tí ń sọ ìṣèlú mo fún ọ lóògùn rẹ sóti tán ni. oògùn ni ń mi. ẹ̀rọ oògùn ni mo fún ọ ńgbà náà orí kéékèèké sọ kúlúkúlú wọn. irọ́ ni. bó ṣe wá rí mi yóò kùlù tẹ́ ń fà. àmọ́ bí ilé ìtẹ̀sọlẹ̀ ṣé pé àwọn àwọn bàbá yín wọ́n ṣe nǹkan tó tó yìí. wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Ah! àmọ́ ní ní làákà ìtèmi o àjọmọ̀ wọn ló máa jẹ́. àjọmọ̀ wọn náà ní tẹ́lẹ̀ wọ́n bójú wa jẹ́ ni. Ah! torí tí ẹ bá ṣe àjọmọ̀ wọn ó ṣe jẹ́ pé ńjọ́ kan náà ni nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ sẹ́yìn méjèèjì. àjọmọ̀ wọn ni. ṣe rí wọn máa ń sọ kínní kan pé ojú ni kọ́rọ̀ sí èwe ikùn tẹ́ ń wo ní kọ́rọ̀ sí àgbà àgbà tó bá nínú tí ò lè kọ́rọ̀ sí irú wọn yìí dalẹ̀ ká dúpẹ́ pé àwọn bàbá wa wọn sòrò bí ìwé. bàbá wa ṣe bẹ́ẹ̀ ńkọ́. Ah! ntọ́ da lè bàjẹ́ o <laughs> ntáwọn ikọ̀ làkàn mọ̀ wí ìkànnì owó ti kú báyìí. ntí mò ń bọ̀ wá gbé bá ah. nǹkan burúkú ni. ntẹ́mi náà ń gbé bọ̀ ó burú jáì. ẹ̀tẹ́ kọ́kọ́ ń bẹ lọ́wọ́ mi mo kọ́kọ́ fẹ́ dẹ̀tẹ̀ sí ọ̀la ah, náà. mo wù ọ́ mo fẹ́ kọ́ wọlé lóòyè. èmi láìsí ìrún ní kò yìí eh, mo fẹ́ sọ ọ́ de kú ni. sẹ́yìn méjèèjì ẹ ti lóògùn débẹ̀ ni. sórí látìgbà tí kò ní ìṣẹ̀lẹ̀ ìgbà bàbá mi ti mú mi wọ ibi tí òun ì wọ́n ti ń fọwọ́ ọ̀tún hàn mí wọ́n ti ń fòsì hàn mí hmm. mo ti lè fẹ̀yìn sọ́tún fẹ̀yìn sósì mo ti lè fẹ̀yìn rìn dé sẹ́yìn bó ṣe ń wò mí ah. nǹkan kan ò sì ní í ṣe. nígbà tí yan rìfáàsì ni. láàrin wákàtí kan mo lè rin gbogbo àgbáyé tán a sì lè jọ wà lórí ìjókòó. bẹ́ẹ̀ni wákàtí kan. kíní burúkú oògùn ti ń bẹ lọ́ọ̀ mi. ah irú eléyìí tó jẹ́ pé o lè rin àgbáyé tán láàrin wákàtí kan káwọn èèyàn mọ̀ bá fi sàmọ̀ kán kó máa bọ̀. Ah, ah irú ọ̀rọ̀ wo nù kó mọ gba ẹsẹ̀ rẹ̀ lọ lóyìnbó kọ́nù. ṣé gbogbo èèyàn ló ti ẹ̀ lè ṣe tí mo ṣe ní ẹni tí mo tójú bọ̀ ṣé gbogbo èèyàn lè tójú bọ̀ ni. àmọ́ ká mọ̀ parọ́ hmm. lásìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní bàbá tèmi náà ni wọ́n ti ń kọ́ mi lóògùn oríṣiríṣi o. wọ́n ti ń kọ́ lóògùn. kọ́dà bó o ti wè mí náà yìí àwúre tó dájú mẹ lọ́wọ́ mi. Ah! kọjọ ò lè ń bẹ lọ́wọ́ mi. yé yé àwúre gidi ni o hmm. àwúre téèyàn lè mọ fi gbowó lórí kíní káàkiri lẹsọ yẹn tí wọ́n lè fún yàn ní. tí wọ́n máa pariwo ẹfàjẹ ẹfàjẹ ìfàjà fún. Ah! o tún lè mọ bú àwọn tí ń fún ọgàn wọn sì tún máa fún ọ. ẹ wo sẹ́rí téèyàn bá fẹ́ ra gàrí lọ́wọ́ àwọn tó ń ta gàrí gan ìyá máa wọ́n jẹ hmm. nǹkan tí èmi bá ní ká ṣe rè ọlá nílùú òdì kejì wọ́n fẹ́ ṣe ọdún eégún bẹ́ẹ̀. Ah, ọdún kọtẹ́yẹ mu nù. sọ́wọ́n hmm, hmm. ní bàbá eléégún tó wà ń bẹ̀ ó ti sẹ̀mí. kí ló ṣe. ìwọ má ah, wá díẹ̀ bó ṣe wá sẹ̀mí o elédùn àti fi àsìkò lẹ́ báyìí pé ẹ̀yin lẹ jẹ́ olùkọ̀yà fún mi àá wà lọ́bẹ̀ nígbà tẹ́yìn tí mo fa tẹ́ ti mọ egbò nísìn tábà tí wà lọ́bẹ̀ á dàbẹ̀rù á jẹ́ kí egun dèèyàn gbogbo àwọn tábà wá sọ́dọ̀ egun yẹn àmàbà tí wọ́n jẹ́ ń bẹ̀ bí wọ́n bá ṣe ń pele eléyà máa pele wọ́n á lè mọ̀ pé mi náà ṣàwò. olórí ibu ni ọ. ẹni ọpọlọ dúdú dé. aládàánù ni ọ. àwa mọ̀ ti fi jàgídíjàgan lẹ̀ n tí bẹ lọ́wọ́ wa ní ìsìn n tá fi mọ̀ sóore ni èmi ò lè ṣe ká o. ọpọlọ tí ẹ ń bẹ ní abẹ́ ìbátan ẹsẹ̀ rẹ ni o ti wá fi tẹ̀lẹ̀ ìbọkùnrin ni ọ. àbí. ẹ ti dàgbà àgbésòrò bí ìwé torí pé o ti níwa o ti mọ̀ pé nǹkan ti ń bẹ lọ́wọ́ wa káwá lọ́mọ fífa wàhálà ìwọ ò ṣe gbìyànjú àti ronú ní tá a lè bọ́ ọ ṣe táyé rí hmm. ó fi nítumọ̀ jù báyìí lọ eh. tí wọ̀gùn òní mọ̀ sọ pé ká mú wá mọ́ tí lẹ́sùn ìṣòro náà mọ̀ ń gbà. nǹkan kan bẹ lọ́wọ́ mi hmm. bí mo bá ṣe fún mo fẹ́ ṣẹ́fà mo bí o sálékì lọ́rẹ́ rẹ èmi náà ifá tòrò yín kọ nífa yóò sì kọ ní tí ó bá kù ṣé ọ lè kọ́ mi nífá. ọ lọ bá àwọn bàbá tèmi ní o èmi ò lè kọ́ ní nǹkan o kí bàbá mi mọ̀ ra mo ti bẹ̀rẹ̀ kàntàkàntàn o. ọ ò lè kọ́ mi ní ṣé mi àti yín lájọ máa jẹ pélé ku ni ṣé bẹ́ẹ̀ mi ò wé ku tèmi sọ́tọ̀ ni. kí ni nǹkan tó fẹ́ kọ́ fa fún sọ fẹ́ máa jẹ fà ni. ẹ ẹ ẹ mọ èmi náà fẹ́ mọ ni. ẹ lè kọ́ mi. wàhálà rẹ pọ̀. ìyẹn gangan náà pè ní wàhálà wàhálà wàhálà tẹ́ ẹ bá ti wá lè kọ́ mi ń gbà fọ̀lọ́ I want to live in this. zoo tí máa pariwo. ìwọ àfilẹ̀ ọdẹ ẹran kókó sọmọ pé jálẹ̀ jáǹjẹ́ sanra. Hmm. àwọn ẹran kọ̀ọ̀kan wà tí wọ́n máa ń pa ẹranko jẹ nígbà tó bá wà ní oṣù tó jẹ ẹranko hmm. àwọn ẹranko míì wọ́n lè fi ọ̀la nù. bí mo ti ṣe ń wo yìí ọjọ́ ikú lójú mi. ikú ikú ìsì ìpẹ́. èwo lọ̀rọ̀ náà dandan èmi ló fi wé eku ó fi èmi wé eku. àlọ́ o jẹ eku. èmi jẹ eku sọ sọ gbọ́n kan tó sọ ó lè mi jẹ eku. ẹ má jà gbọ́dọ̀ jẹun gbàgbọ́. n tà sọdún ọ̀fun gbẹmí à ń bomi lọ́dọ̀ rẹ̀. èmi náà fẹ́ tọrọ ẹmu lọ́wọ́ rẹ̀ ni. kó tó di pé mo lọ máa mu wá ní ìsìnbà àti jọ̀dá wò kan náà ọmú ìyá dùn. àjọ mu ni àmọ́ èmi ìkọyàn ní nǹkan kà. ó lè má jẹ ohun àwo ní nǹkan sí ọ sọ̀rọ̀ ọmú ìyá dùn tó wíwùn ó ti dẹnu fẹ́ karúgbórí lójú mi. Ah. ó lè jẹ́ pé ọmú ìyẹ́rẹ́ kò ní sọ o sọ yẹ kọ́ ọmọ sọ̀rọ̀ mi ta gbangba rírọ̀ ọmọ yẹrẹ kókó ọmọ sàjẹ ni hmm. àbí kí ni gbogbo yànmọ̀yànmọ̀ yìí. sàjẹ tí ọlọ́gà. ọlọ́lọ́gẹ ṣé wọ́n lè kọ́ mi nífa ṣé o lè tẹ̀mí lódù. èmi lè tọ̀ ọlọ́dà. ẹ dákun sáfẹ́jọ́ hmm? wọnú kínní kọ́ bá ń bomi ọ̀fun gbẹmí. ṣé ibi tí torí pé mo fẹ́ kọ́fà ibi tí ifá ti bẹ̀rẹ̀ nu. ẹ dáhùn kẹ gbá yòó tà káta yòó. kò sí wàhálà ṣé bí kí n bọ́ bomi ni. tẹ́ bá lẹ́mu kọ́ bí mi náà bù wá o. ó ti yé mi ká máa mú yín jáde kẹ́ ẹ máa jẹ lọ́rọ̀ tiwa lẹ́mọ̀ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe fún yàn ìrẹ̀kùn tí yín ò mú gbàrí àfi mú wá mú wá. sórí adéṣẹwà ah, ah, ah, adéṣẹwà adéṣẹwà adéṣẹwà adéṣẹwà ṣé bẹ́ẹ̀ ni mo ti ń bá sọ̀rọ̀ látẹ̀ka. èwo ló dé o kí ló ṣẹ̀ṣẹ̀ wá mú wa bú báyìí ni oníkálukú ti rìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mm. àti pé ní tí mo fẹ́ ṣe ó yàtọ̀ sí nǹkan tí àwọn ń ṣe mo ní kí n wá bí adúṣẹwà náà dàpọ̀ ọba mi. òsàlékè hmm? ṣé ò sí kí lè tó ń lé mi ká sófin kan pamọ́ sí lọ́wọ́ ni. èyí nǹkan kan pamọ́ sí ọ lọ́lọ́tọ́ àmọ́ ọkàn mi ò mọ́ ẹ̀rù ń bà mí mo fẹ́ kó yọ́nú sí mi láti ògóró ọkàn rẹ dáríjì mi dákun láti inú rẹ mo ti fẹ́ kó ṣàforíjì fún mi mo mọ̀ pé mo ti ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. o òtútù dé ọ tún ti ní owó àfi nǹkan bá mi sọ̀rọ̀ bó ṣe ṣe lọ́jọ́ sí tó fi nǹkan bá mi rájò sí. ẹnìkan kan ò fi nǹkan kan rán mi sí ọ fúnra mi mo dá sí ọwọ́ ara mi jẹ́ kí n má parọ́ àmọ́ wákàtí ọ̀wọ̀ yìí nígbà mo ti mọ̀ pé sí ọwọ́ mi ò mọ́ ni mo ṣe dé kí n wá tọrọ àforíjìn dákun àmọ́ mo ti sì ọ́ mo ti ṣẹlẹ́dà rẹ mo ṣe ní ìwà tọrọ àforíjì dákun. ó ah! sálékè ó tún fẹ́ fi ìkọ̀dọ̀ dọ̀bálẹ̀ fún mi jọ́ torí ọlọ́run ayé rẹ ò ní bàjẹ́ o wọ́n rán ẹ sí mi ní àbọ̀ ní ọmọ mi. ẹnìkan kò gbà fúnra mi mo wá dá sí ọwọ́ ara mi jẹ́ sọ wá rí sí ara mi tí mo wá dá fún un jẹ́ ń gbà wọn kò jẹ́ ń fẹ̀dọ̀ lórí òróǹro ẹ̀rí ọkàn ń jẹ́ mi dákọ̀. ò ní nísinmi. ẹ wọ rẹ tọrọ bá rí báyìí èèyàn máa ń so ìgì pọ̀ nínú ètú ìgì dákun bá bèrè rẹ. adéṣàwà rèé bẹ́ẹ̀ ewo tèmi nú ọ̀rọ̀ báyìí. sórí gbogbo bó ti ń gé mu ó fi yé mi gbangbangbangba pé ọ̀fẹ́ àmọ́ mo ní ọba ń bẹ èèyàn ọwọ́ à ń gémú sọ ọmọ bó o ṣe ń gémú gémú yìí gémú gémú ìtumọ̀ rẹ̀ ni pé ṣùgọ́ọ̀mù kọ̀mọ ti ń sọ ọlọ́pọlọ ọlọ́kọ̀mọ ti ń ṣe sọ́pọlọ mi lọ́tọ̀ fi ń fi mí gémú. ó ń pẹ́ tó lọ dáhùn. ó sa òkè ló mú mi fún ọ lónìí o ó ṣeéṣe kó o kó sí mi lọ́lọ́la <laughs> o sì tún lérí fún kọkọ fún kọ. ìlérí mo kàn ń ṣàlàyé fún un ni pé ó ṣeéṣe kóun náà nílò ìrànlọ́wọ́ mi lọ́la ṣe wàdà kò wọ́n mi. ẹ eh, ó eh, sálékè má fi nǹkan dọ̀bálẹ̀ fún mi o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 ìgbà tí ẹ̀rù ń bà mí délé ọ̀gbìngbìn bẹ̀rẹ̀ sí ní rin gbìngbìngbìn lẹ́yìn kùlé ẹ̀rù ń bà mí ìgbà tí gbìngbìn ọ̀rin gbìngbìn kan tí ọ̀dákẹ́ lẹ̀rù ń bà mí bá fi gbé ta ó ní ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí o ẹ̀rù mọ̀mọ́ ń bà mí o ẹ̀rù ń bà mí sáré títí délé ọ̀fun méjì ọ̀fun méjì gbé fáṣán lẹ̀ ó ní ó káàkì mọ́lẹ̀ ẹbọ ni kó rú o ìgbà tó ṣe bẹ́ẹ̀ ló tó nísìnyí o àfìgbà tó ṣe bẹ́ẹ̀ ló tó nísinmi. ọ̀kàrè òṣàlékè inú mi dùn wáyé ìwọ náà gbọ́ bó o ṣe pé fátó dùn mọ́ràn ìmọ̀ràn yìí bó o bá wá ń bá báyìí lọ tó o farabalẹ̀ náà ìgbà mélòó ni wọn ò gbé gbogbo agbára mi lé ọ lọ́wọ́ ọ̀kàrè ọ̀ní ṣubú èèyàn bá wọn ọ̀rọ̀ ti bọ́rọ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ mo tètè fẹ́ sọ ìwọ ìdílé wa fún ọ àìbá àmọ́ bóyá pẹ̀lú àwọn ọ̀rẹ́bìnrin rẹ nǹkan pa yín pọ̀ ọwọ́ adé ń tó doyún dákun má jọ ṣẹ́ o kò gbọ́dọ̀ ṣẹ́ ìwọ ni o bọ́ bá dábàá rẹ̀ oyún ni ọba kú. Ha rádaràda rédèrèdè sì ni ẹni tó ní oyún ọ̀hún náà lòun náà ó gbà kúrò láyé kó tètè fi sọ́wọ́ àlàáfíà rẹ̀ kó má fi jẹun ọ̀ọ̀ni sí ọ̀nà tẹ̀ ìdí ò ní mú ọ ẹ̀fún ò ní mú ọ ẹ̀fún lọ́mọ alájèrè dẹ̀ ìdí ọmọ alájèrè òjé àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe ẹrú olúfẹ̀ kì í bọ́mọ olúfẹ̀ jiyàn nǹkan kan ò ní sí ọ má da alábàá o ẹlẹ́dàá rẹ ò ní gbàbọ̀dé ó yà pé ọ̀fọ̀ kejì pẹ̀fà kejì kí n gbọ́. inú bíbí wọn ò fi iṣẹ́ mi rọ ẹ̀dẹ̀ fùfù wọn ò fọ̀rọ̀ mi lọ ọ̀rọ̀ sẹ́niwò kámẹ́ ní ọ̀fẹ́ ní ọjọ́ ẹ̀sùn ọ̀pẹ́ mọ́ hmm. kọ̀jẹ́kọ̀rọ̀ tètè dún ní bọ̀rọ̀. onítèmi ìfẹ́ mi ìmùlẹ̀ mi kí ni tó dé ajá tó rí ni ti ń jùrù tẹ́lẹ̀ ó ṣe wáá di ní ti rí ni ti ń gbó torí bó ṣe ń bá mi sọ̀rọ̀ tó ọkọ̀yìn sí mi yìí ń dẹ́rù bá mi kí ni tó ṣẹlẹ̀ gangan dákun fi ń lọ́kàn balẹ̀ jẹ́ mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ọ̀dà sọye kíye tó o bá nílò ká ní pówó ni tí ń dọ̀ lọ́kàn rú ni ń san èlò ni adíṣẹwà. òsàlékè òsàlékè nǹkan ti ṣe mí ìfowó nǹkan ti bà mí. kí ni nǹkan tí ń bọ̀ lókè tí ilé ọgbà bá mi sọ̀rọ̀ kákòókò lórí ilé jẹ́ mọ́yẹ́kẹ́ tó gbélé dúró mọ́ fún mi ń gbódìdí sán dákun kò sálékè ti lóyún ó ti fẹ́ ra kù. ẹ ìròyìn ayọ̀ ni olóyún ọ̀fẹ́ ra kù sí á di nǹkan tó ń kó mi láyọ̀ òkè sí nǹkan tá a bá bá ṣe fẹ́ rìn ní kò sọ jàre òsì à ń kó mi láyọ̀ òkè bóòlù ti fi á ṣe. kí ni gbogbo nǹkan tó ń sọ lẹ́nu òsàlékè kí ni ká ti gbọ́ ipe ẹni tó fóògùn fipá bá mi lò pọ̀ ló fún mi lóyún báwo ló ṣe fẹ́ kí n ṣe ṣàlàyé ńlẹ̀. Ah, ah àríkọjá ti bálẹ̀ tó sùn ní tó ń sọ yìí ti dìtàn ọ̀rọ̀ tó ti kọjá nì ṣe báwọn tí wọ́n rí wa nígbà tí gbogbo nǹkan ń ṣẹlẹ̀ wọ́n ti rí pé mìíràn ti ń ṣe wọléwọ̀de àbọ̀ ọmọ kò gírí létí bá a ṣe dúró àwọn èèyàn rí wa ó sa ọkẹ gan ò sì bínú sí i ah jẹ́ ká mọ bá ti sọ̀rọ̀ yìí o fẹ̀kàn tẹ́lẹ̀ ó ti ṣèlérí fún mi pé tó bá ṣẹlẹ̀ tán ó mú mi lọ bá òbí rẹ̀ ah ah mo kàn fi yín òun ti ọ síwájú ni. bíi ti bó ọ sì sọ̀rọ̀ fún mi tó fi tì mí wájú ọ̀n sọ̀rọ̀ ẹnu dúnú òfin tàn mí wo ọ̀rọ̀ àkọ́kọ́ ń lè bò ó gbà o bó o ti sọ ó ti mọ́ ń létí tipẹ́ nígbà tó wá ń sọ̀rọ̀ tó ń lérí fìrì kọ̀kọ̀ fìrì kọ̀kọ̀ kí wá ní nǹkan tí ń bẹ lókàn àyà rẹ kí lo fẹ́ ká ṣe sí. òsàlékè <laughs> òsàlékè kò lè rọgbọ ní ìwọ tó jẹ́ pé àǹtí mi ò fẹ́ràn rẹ nǹkan tí àǹtí mi bá dẹ̀ ti sọ òun la fẹ́ gé lọ́dọ̀ àwọn òbí wa òsàlékè kò lè rọgbọ. Ah, ah, àṣà àǹtí rẹ ni ọgbà yìí rẹ fún ọ ni in tó bá fẹ́ ó ní kọ́ sọ fún wọn wọn ò lè fọwọ́ lálẹ̀ fún ọ in tó ṣẹlẹ̀ láàrin wa gbogbo olúmọye ti mọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn àti padà nífẹ̀ẹ́ ara wa ah mú mi lọlé kó jẹ́ ká lọ lè bá wọn sọ̀rọ̀ jàre ẹnu láàfi sọ ìdí láti fi jókòó bí mo ti wí lẹ́ẹ̀kan kò sí ti ń bọ̀ látòkè tí ilé ò gbà ó tí a lọ lè bá wọn sọ. oyún ti máa ṣẹ́ dànù. oyún wò lọ́sẹ̀ ọmọ sàn sọ rú ẹ̀ sòrò lọ bèrè tàn dílé wa dáadáa béèyàn báyìí lè ṣẹ́yún fún wa ọ̀run lẹ̀rọ̀ ìní fẹ́ kó fi kú ṣe fàjẹ́ o torí mi ò lójú ẹkún oyún tó ní èè bímọ làǹtìlàǹtì ni èmi ìlú sì mọ gbé pọ̀ bí ọlọ́kọ láyà adéṣẹwà tí a fi ra wa lọ́kàn balẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ. ni wọn jà sí mọ. ṣẹwà ṣẹwà ṣẹwà. èrò kan sọ̀rọ̀ láwùjọ òkúta bẹ́ẹ̀ ni ròyìn sọ̀rọ̀ láwùjọ erùpẹ̀ ìfẹ́ mi adéṣẹ́wà ṣé má parọ́ fún un irú rẹ̀ sọ̀wọ́n láwùjọ obìnrin tí ń bẹ nù lówà ṣé orí ní tí mo ṣe mo ń wò pé bí n bá ṣe lójú lásán tàbí tí n bá wá lójú lásán ó ṣeé ṣe kọ́ ọmọ gbà fún mi mo wàá fojú bó ṣe ṣẹlẹ̀ wò àmọ́ wájú èmi àtòsà òkè ṣẹwà wojú mi mo nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ọ̀ tí ń lera mọ́ mi yìí inú mi ò dùn dákun ṣẹwà mo nífẹ̀ẹ́ rẹ lójú ayé lójú òun ní gbogbo ìgbà gbogbo ọ̀nà ṣàánú mi ọ̀dà ṣé ṣé kí n múnú rẹ dùn ṣé kí mi àtàwọn ẹbí mi wá wọn àwọn ẹbí rẹ kẹbi ọmọ ẹbí kára ọmọ ara kí n fi ọ lọ́kà sórí ìyà tí Ọ̀rúnmìlà jẹ níwò wọn wá fún lóbìnrin kan pé wọ́n gbàgbé wánú ìlú ìjẹ́ aṣòre fún un obìnrin lọ́rùn mi lọ́rùn rántí orúkọ rẹ̀ mọ́ ń jọ wọn àná ìyá ìwó òun èso orí rẹ̀ ìdí tán fi ń pe gbogbo obìnrin tán bá gbé ilé níyàwó nù ìtàn ńlá mo fẹ́ kọ́ jẹ́nu ayé mi mo nífẹ̀ẹ́ rẹ̀ adísẹ́wọ̀n. kí wọ́n ṣe ní kíákíá báyìí yóò sáré kí. nígbà wo lọ́jọ́ wo mo nífẹ̀ẹ́ rẹ̀ ṣẹ̀wà bó ti ń lera fún mi kò tí ì fi ń lọ́kàn balẹ̀ pọ̀ nífẹ̀ẹ́ mi dénú ṣe wà. kí ni n tó ń sìn. ìfẹ́ tó ní mí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè o ìfẹ́ tó ní mí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè ṣẹwà ọ borí ọ̀tá ẹ lóko àti ilé gbogbo ìṣe mọ́ borí àkùkọ ìfẹ́ tó ní mí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè. ìyá wa. bọ́rọ̀ náà ṣe jẹ́nu Eyi ni kẹ́ ẹ wá foríjì wá kẹ́ ẹ wò wípé ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé n tó ṣeun ẹ̀ kì í ṣojú lásán àmọ́ èmi àtolódùmarè ló yé ju gbogbo oyún lọ ẹ̀yin ni ẹ sáàmà bínú sí a gbogbo ń tẹ́ bá wá fẹ́ ká ṣe lórí rẹ̀ mo ṣe tán àti ṣe. ká gbóhùn ìyá ká sì gbóhùn ọmọ tí ń bẹnu rẹ̀ kí mi ò tún gorí rẹ̀ ẹ dákun. tí n bá gbọ́n yín dáadáa ẹ fẹ́ kí ọmọ yín kó fẹ́ àbúrò mi adéṣẹwà. yọ̀dà fún yín gbọ̀rọ̀ ti rí báyìí ẹ olódùmarè kú ti fi nǹkan kan so wọ́n pọ̀ ẹ ẹ oyún ní bẹ́nu rẹ̀ àti ẹ̀mọ̀ bóyá bèjì ní ọ̀jẹ̀. Hmm. tí kò bá ń ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ màá ti ṣẹ́ oyún yẹn dànù. <laughs> ó léwu. àmọ́ torí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé tá a bá ṣẹ́ oyún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á kú nínú ẹbí yín o. òun náà ó kú kì í ṣèdílé tí a nìkan òun gan ni ó kọ̀ kú bí èèyàn bá ti dábàá rẹ̀ ìyún náà ni mo kàn fẹ́ kẹ́ ẹ̀rọ papọ̀. nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọlọ́run á jẹ́ kí àbúrò mi bímọ láyọ̀ àtàlàáfíà. tó bá ti bímọ tán o. màá gbọ́mọ fún yín àbúrò mi máa wá padà wálé tiwa. ǹjẹ́ ń sọ ni pé ẹ níyànda ìyá fún wa. láéláé a lè fọmọ fún ìdílé tiyín o. sọgbọ́ sọgbọ́ ti ẹ wú ta ni ó ṣe tí ò ní wú bẹ́ẹ̀ òun rèé wọ́n ní tinú rẹ̀ tó ṣe nìkan ní tíá èyí tó fi pákànléke mú wọ́n ní ìṣe tíá ẹ̀wọ̀n torí pé wọn ò fẹ́ fi ilé aburú ṣe àná ni ara tí mò ń sọ fún ọ ni ọ̀sáfẹ́ bà ìdílé mi jẹ́. ẹ ẹ bá mi mi lọ bá mi bá ń ṣe lálàyé fún un pé mo ti yí padà ojú tó fi ń wò mí gbà yí panlé ti yàtọ̀ sí tìsín ẹ dákun ẹ yọ̀ǹda rẹ̀ fún mi kí n ṣe àbámbá ti sọ̀rọ̀. ọmọ ọmọ bá mi lé o. eré ọ̀dà. àdúrà tí mò ń gbà ni wípé yóò bímọ láyọ̀ àtàlàáfíà tó bá ti bímọ màá gbọ́mọ yẹn fún yín àbúrò mi máa padà wálé pẹ̀lú mi o nǹkan tí mo lè ṣe fún ẹnìyẹn o nǹkan tí mo lè ṣe fún ẹnìyẹn. báàmì báàmì báàmì. mi padà gbọ́ tẹnu apẹ́ ìsìn mo gbà pé yín ogún ọdún máa ń jóni lọ́wọ́ mo sọ̀kò sọ́jà ó bára lé mi ìwà burúkú tí mo ti wù lọ́jọ́ tó ti pẹ́ bóyá torí tí mo fẹ́ jẹ mo sì bá tí mo fẹ́ jẹ́jẹ́ èmi ò nífẹ̀ẹ́ kódà bó ṣe wù mí ìfẹ́ bóbìnrin ní kankan òsàkè tarí adéṣẹ́wà sí mi mo sì fi yófẹ́ rẹ̀ bámú. ìwà pàǹlé tí mo ti hù sẹ́yìn òun ló dàrin mi àtàdéṣẹ́wà rú. wàhálà mi lórí adéṣẹ́wà lọ́dún tí mo ti ń rè bọ̀ ó ti di tẹni ẹlẹ́nu. ṣé lẹ́nu ìwọ rẹ̀ wàá gbàdúrà mi tó ni òsàkè bọ́jẹ̀kẹ́ni ẹlẹ́ni jẹ́sẹ́ mi àṣìṣẹ́wà ti bẹ́ẹ̀ lómi lọ. òṣàlékè. ṣé wàhálà mi ò já sásán báyìí. ṣé n ti pàdánù ọ̀nà púpọ̀ báyìí. lẹ́ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi. òun ló ti fi mí lẹ̀ láìwẹ̀ ìwò yìí. òṣàlékè. òṣàkè má jẹ́ kórìíra ó burú. òṣàlékè. ìbáwáyé tu yẹn o. ọ̀rẹ́ mi igbó àtòrò. ìsà òkè òkúkú ní ìpè tí ẹ ń yà ó ti tó mọ̀ sọ̀kan wọn. ilé ìdúrà ti ń bẹ lókè yóò yàn mí fún ọ. níjó nígbà o. wọ́n ṣe tí wọ́n ní. lọ́dún wo. ẹ ti dúró náà tí n bá ṣe bẹ́ẹ̀ tí mo táyé mi wá mò ń ṣèlérí fúnra mi pé nǹkan bá wọn nípinnu wà páǹlé mọ́ sáàbàdàn. tẹ́wọ̀n mọ̀ wípé ìwà páǹlé kò dáa rárá kò lérè ìwà páǹlé ò lérè. ṣé mo mọ̀ ṣé mo mọ̀ pé tí mò ń ṣe ń gba ìwé tójú mi ò tí ì là. n tó fi mọ̀ wípé. ṣé mo mọ̀ kẹ́ pásítì mi ọba pírẹ́sẹ̀ntì mi jẹ́rìí. yóò bàjẹ́ pírẹsẹ̀ntì ní ti ń bá mi sọ̀rọ̀ báyìí ṣé fúnṣọ̀ mi ò ti rọrùn báyìí. òṣàlékè ẹdẹ ò lè gbin àlùbọ́sà kọ́kẹ́fọ̀ ńbẹ̀ nítorí ọba gbìn lọ́ọ̀ka ìwà ìka tó o gbìn lẹ̀ ń ló dódì ọ́ lónìí nítorí fi mọ̀ wípé ìwà ń pààlè ọ̀dà bólówó bá fẹ́ pàpè jẹ ṣé wo rí wípé wọ́n yìí po ní wàhálà ẹ̀dá. E olówó ẹgbẹ́ wọn ni wọ́n máa ń pè àtọ́nísùúrù àmọ́ bí wọ́n bá fẹ́ dà lóru oníwà páàlẹ́ bíi tiwa báyìí ni wọ́n máa ń pè ní tó gbìn ílẹ̀ lọ́ka wọn. ó wá yé mi dájú báyìí olówó gbọ́n wọn máa ń tán ṣe torí sẹ́ńdí ọ̀rọ̀ wọn kí ni n tó ṣẹlẹ̀ kí ló dé torí tálákà fi bu bólówó bá fẹ́ kán lọ dàbí kan rú ìran tálákà ní lọ rẹ ìran tálákà wọn rán lọ tí ọlọ làgò mọ́lẹ̀ wọn bá wá fẹ́ ṣàpèjẹ wọn ti sórí rẹ. bẹ́ẹ̀ni. ìran olówó ẹgbẹ́ wọn ni wọn pè. n tí mò ń sọnà. ìran nípàǹlẹ ọmọ tálákà òdejò wọn lu bàtà pa sí nípò wa lọ́dọ̀ olówó àkókò tó ń yá ọ lò tí wọn fi ń làgò mọ́lẹ̀ kí ló dé tó fi jókòó kó fi ronú ayé rẹ bí ó ṣe dáa. n tó yẹ kó o rò tẹ́lẹ̀ lò ìtọ́ fi ń ṣe jàgídíjàgan káàkiri. àìrònú báyìí mi ò ṣe dáa tí mo fi ń hùwà páàlì. òun ló fa gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi. òsálíkè wọnú ìlú lọ mọ́mọbìnrin tó bá wù ọ́ bọ́ọ̀ bá lè kọnu sí ń bọ̀ kọnu sí yóò sì gbà. nínú ìlú wo ìta àwà yìí. ìlú wa tó jẹ́ páwọn obìnrin náà lọ yìí bókun ìsọ̀rọ̀ fúnra wọn. mo ti gba kára ara tèmi ó ti bọ́. ọ̀rẹ́ mi síbi tí mo bọ̀ sọ mo fẹ́ kó bá ń bọ́ ọmọkùnrin sọ̀rọ̀ pé kọ́mọ́dà mi Àdìgún ló lọ ìyàwó mi. Kékú má jẹ́ ilé. Ó mọ̀ mí pé mi ò ń ṣe oníwàhálà, èmi náà ní sùúrù. Ọ̀hún kò tún bẹ́ẹ̀ náà ni. Ìwọ má tún dáyà já mi jàre bùkátà báwo. Mi ì dáyà já ẹ̀, ṣé bọ́n lára mọ́ mi ò yá? Àìsí rẹ̀, àìsí rọ́kọ̀ àdínkù àjọkẹ́ inú ilé yìí ni mo ti kú o tó kò sówó kankan lọ́wọ́ ẹ̀. bí wàá bẹ̀rẹ̀ sí rí nìyẹn that's why mi fi lè trust anyone nínú wọn ó gbọ́ ni wọ́n ní tó bá róbìnrin tó bá sá ikú pa ẹ́. let's do this thing and be happy jare kí ló wà ń bẹ. ó jẹ́ pé tó bá ti lè rí ìlò ó máa ya ọ̀rẹ́ ni. Eh? wọ́n ti lo sista Rebecca. wọ́n tún ti lọ gs3 mo ní ohun tọ́wọ́ mi ò tó wọ́n fi gọ̀ǹgọ̀ fà á dákun ọkọ mi má ṣe ohun tágbára rẹ ò tó ọ̀dájú olùbìnrin. ọba méjì ò lè sínú ọkọ̀ kan náà. káàkiri káàkiri kọ. wàhálà wàhálà wàhálà. èmi ìjọra ńlá ẹ̀ṣọ́ ńlá tó ń gbé màálù ṣubú ìgbéra tó ń dẹ́rù ìbàpò ta ló dọ́rù ẹ̀wò. tẹ́tẹ́ sọ́hun. orúkọ ìdílé máa bàjẹ́ tẹ́mi ò bá jọba o. ta ló ń jọba ń dilé wa. ẹ tó bá ń jọba ń dilé wa orí generation tèmi ni kíndì ti máa bẹ̀rẹ̀ akitì yàtọ̀ sí kìtì ìwọ tí ẹ̀fọn mo rí fi rí tí náà tí kò bá ní wá ní three sixty. kí ló ń ṣe ọmọ yìí bo ní kò bọ́ ọ̀tà. bọ́ọ̀tà ṣe. jáde o o ti jáde lẹ́kùn lọ́wọ́ báyìí. Ah, ah. ṣé mọ́mí ẹ ti ṣe period wọ́n lé yan máka nìyẹn. Ah, àwọn máka tẹ́mi ń bá ṣe pọ̀ gan ibi tẹ́ bá lọ ní kí ẹ jẹ́ mọ́ mò ń bá màkà mi nìyí ṣe mo ti ń ṣe pẹ̀lú mọ̀kàràkì mo ti ń ṣe pẹ̀lú max superhug. ṣàlàyé bó ṣe jẹ́. ọ̀tún ọmọ tọyọ ni mí èmi èrí lè ṣe ọmọ tágídí èmi kò máa ń da stadium rú tẹ àwọn player kan bá ti ń lead player ti bá support. tí fíìsì bá bẹ́ sí tiger kí ló máa ṣẹlẹ̀. alábàlá alábàlá lórí màá mórí ni. ọba yẹn kò bẹ̀rẹ̀ lọ tẹ́lẹ̀ ẹgbẹ́ wọn kú yàwó yá. mo sọ fún ọwọ́ ọ̀fẹ́ gbọ́ mo jẹ́ kó yé wọn pé èṣù ló ń gbowó oríta. ẹ ló bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n. ó ti jẹ́ ọ̀gá dé ò ṣe ní mọ̀ọ́yẹ́ ẹ̀ tí makanaki bá ń dún lásán ògo máa dún payẹ́ ẹ̀ ni ó máa ló gborúkọ mi. ayinlẹ ajé mo lè yẹn pa ṣá. ajé mo lè pa ẹsẹ. tòrọ ọmọ tá a bá ń bá wí tó wà rùn kí àfàìmọ̀ kó máa lọ parun ọmọ mi gbọ́ ó mo ní òkú. tàgbàlagbà rí lórí ìjókòó bọ́mọ kékeré kò rí igi ìrókò kò lè rí olóhùn tójú àgbà rí i. ọmọdé bá rí irú rẹ̀ àfàìmọ̀ kójú rẹ̀ má ṣe fọ́ ẹ gbọ́.